nìbàdàn la wà. tọ́ntọ́ntọ́n ṣe bẹ́ẹ̀ jọ ọmọ ikú Fresh FM one oh five dot nine Paso Police òun láyé ń gbọ́ tó mi ilẹ̀ títí tí ó. mísíkà òní ìbàdàn ní challenge náà àgbà bá àgbà àgbà. Fresh FM nìbàdàn la wà. ẹ kú ojúbọ Ajaabale tó ti dọ. Fresh FM tó kílẹ̀ falafala. ẹ kú ojúbọ Ajaabale tó ti dòde o lórí Fresh FM tó kílẹ̀ falafala. ògidì ìròyìn pọ́npẹ́lẹ́ káàkiri lẹ́wà látinú àwọn ìwé ìròyìn tó jáde. káàkiri àgbáyé. Oyè lórí Fresh FM ẹ má gbé kúrò níbẹ̀ ìkànnì one oh five point nine. Ó kìlẹ̀ ó ṣe bòmílà kò dẹ̀ ṣe tá a mi sí. Ògidì ajábalẹ̀ ìròyìn lẹ́yìn pọ́npẹ́lẹ́ ajábalẹ̀ lórí Fresh FM. 你。 Ô, ojúmọ́ re ni ọ̀nà kó máa ṣí ọ̀nà máa là ọmọ ń jó ojúmọ́ re ni ah. Ah. <laughs> èèyàn gbọ́n re inú èèyàn nínú ta ló ń dùn. <laughs> ire ní gúúsù ire ní ìwọ̀ oòrùn ire ní ìlà oòrùn ire ní àríwá ire ire ire ire làwa máa pè lójoojúmọ́ lọ́jọ́ gbogbo nígbà gbogbo hmm. torí wípé bá dìé bá fẹsẹ̀ wálẹ̀ wàìwàì báyìí ire ló ń wá o hmm. níre níre là á sọ̀rọ̀ àtàrẹ oh, ire ire lójú owó rí ire gbogbo tó kù nínú oṣù yìí kó máa jẹ́ tàwa àtìyín o ire ire gbogbo tó kù nínú ọdún yìí kó máa jẹ́ tàwa àtìyín o àní rí ń gbé sọnù bí ò ṣe bí ọmọ ebi hmm. gbogbo tẹ́ ẹ ti ń gbọ́ wa kú ojúmọ́ a kú ojúmọ́ a kú ojúmọ́ máa kú ojúmọ́ mọ́ hmm. ojúmọ́ ọlá ojúmọ́ ọlà ojúmọ́ àlàáfíà ìbùkún rẹpẹtẹ kó máa jẹ́ ti gbogbo etí tó ń gbọ́ wa òní ọjọ́ àbámẹ́ta sátidé ẹni ẹ̀jẹ̀ ta ẹ̀rin àrùn hmm. òní ni ogúnjọ́ oṣù kọkànlá ẹgbẹ̀wá ọdún ó lé mọ́kànlélógún nílé mm. orin la tún ti ń kíyìn mm. níkànnì fresh one zero five point nine ilé orin challenge nílùú ìbàdàn táyọ̀ ọkùnrin hmm. àti táyọ̀ obìnrin àtòfọyín tuntun tuntun ròyìn ajá balẹ̀ títí hmm. gorí ẹ̀rọ agbàgbé ń gbogbo òwúrọ̀ kùtùkùtù ọjà pé tòpin ọ̀sẹ̀ báyìí aago méje nílé fùrùgbàgbò hmm. tá a sì fi wákàtí kan ṣe aago mẹ́jọ náà láṣẹnu déédéé síbí tààrin ọ̀sẹ̀ láago mẹ́jọ àbọ̀ títí da aago mẹ́wàá báàtò tí wàá máa fọyín tuntun tuntun pẹ̀lú ìwé ìròyìn mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ tó wa wá sóde lọ́wọ́ tèmi bíi abala a Saturday Punch wà o The mhm. Nation Saturday wà o mm, Saturday Tribune wà o àti Saturday Sun Saturday Tayo ọkùnrin àti Saturday Tayo obìnrin. Saturday Tayo Tayo lórí atẹ́gùn fresh. Dr Olútáyọ̀ Fálétí yèyé agbẹ́dẹ̀gbẹ́yọ̀ mọ́mí g o mọ́mí jp bẹ́ẹ̀ ṣe ń pè mí mọ̀ ń jẹ́ iṣẹ́ oríran wa là ń jẹ́ o. ṣé ẹ rí kókókókó tẹ́ ẹ bá ti gbọ́ ohun agogo ní ọ̀pàkà tẹ́ ẹ rí yẹn ní ohun bàtà tàbí àbí òsì sí àní àníkan sí ń bẹ̀ báyìí láyé fi rányìn oyin ibi mọ̀tòmọ̀tò láyé fi rányìn yọ̀ láàárọ̀ tèní ẹ ọbẹ̀ Èdùmàrè yóò tún jẹ́ ká ṣe bẹ́ẹ̀ ká tún ṣe kòńgẹ́ eré ni o. bí ọbẹ̀ Èdùmàrè ti jẹ́ ká bá ọjọ́ àbámẹ́ta tèní ká tún wà láyé gbogbo àbá wa tá a dá tá ń ta síhùn yóò mọ̀ já ìdùnnú àti ayọ̀ rẹpẹtẹ fún wa ni o ojúmọ́ tó mọ́ àmújẹpo mm. ilẹ̀ tó mọ́ àmújẹyọ̀ mm. lẹ́ni ká tún jẹ mádùnmádùn bá bóyin ẹ̀yin tẹ́ ń gbọ́ wa lórílẹ̀‐èdè nàìjíríà àti orílẹ̀‐èdè eléyìí tó bí àárọ̀ wá ṣé ẹ rí gbẹ̀dẹ̀gbẹ̀dẹ̀ tí rọ kókò lágbàlá ìní ọ̀rọ̀ wa o ẹ̀ka àárọ̀ o mm. bẹ́yìn ọ̀bá wa sí làárọ̀ lórílẹ̀‐èdè ibi tẹ́ ẹ ti ń gbọ́ wa àákò tẹ́yìn náà wà o yóò rọ̀ yín gbẹ̀dẹ̀ ni yóò sì mú ìdùnnú àtayọ̀ bá kó wa wa àti dé torí yín náà sì ni àti torí àwọn ìròyìn táwọn ìwé ìròyìn fẹ́ jó dé etí aráyé ńlá wá ṣe létè ń bọ̀ síyà yín ọmọ yín ló ń kí yín ọ̀rẹ́ yín ni olólùfẹ́ yín tẹ́ fẹ́fẹ́ re tóun náà fẹ̀yìn fáyọ̀ oyè táyọ̀ ọ̀làdìmẹ́jì mc ansom agúnrégé elédè lọ́wọ́ lọ́mọ wà ń tèmi yóò máa gúnrégé fún wa ni o ọbẹ̀ Èdùmàrè ò sì ní í fi wálẹ̀ àtúntìdé o fèrè ayọ̀ ni mo fọn etí ayọ̀ ni ẹ bá amúfẹ́ gbọ́ kókó orí ẹ̀ bá ṣe kọ́kọ́ kó jáde iná làákọ́kọ́ kó jáde bó jẹ́ wípé táyọ̀ obìnrin lónìí òun àti inú studio fresh one zero five point nine ilé orin ibi arin kíkìrín kíkìrín kíkìrín kíkìrín tó ti jáde ní challenge nìbàdàn lé olúyọ̀lé ìlú tí gbé onílẹ̀ títún gbé àjèjì inú studio búlù kẹ̀kẹ́ ńlọ́wọ̀ ìnìtayọ̀ náà wọ́n jẹ́ dáńkò ni àńkò studio ló ṣe lára. láìláìlá ńlá ọmọ ọmọ lórí Facebook ẹ wò mọ́ra wọn lẹ́yìn ọba sọ́ra yóò rò pé ó ti kónú kọ́tìnì ni àwọn ọ̀dà kọ́tìnì studio bora wọ́n rẹ́dí ẹ̀ ń bẹ́ mi rán sọ èèyàn burúkú. àbí ìtàbọ̀ sẹ́kù mọ̀ nílò tán. dèdèrìn àtú navy blue ni kọ́lọ̀ ti studio royal lele iyọ̀ kí wàá lọ parí ẹ̀ royal blue navy blue, blue royal blue ìsìkọ́tò búlú búlú à ń Ee. èèmọ tí ń ṣe sọ̀rọ̀ rẹ̀ wàláì mi èèmọ tí màá ṣe ń tọ́ṣẹlẹ̀ nípa <laughs> ọ̀gá máa lọ permanent rẹ̀ sóṣogbo ni ń <laughs> tọ́ mi sí olùsọ̀rọ̀. èkó àti àbújá ni wọ́n bá mi ń to èkó àti àbújá. Eh, mo sì mọ̀ pé mo gbà bù dáadáa torí pé a lè mọ ọmọ bí allocation ṣe mọ sùn jáde láti. abẹ́ ẹ̀rọ lọ́wọ́ <laughs> ẹ wo ẹfi táyà ọkùnrin lọ ńlẹ. ẹ jẹ́ ká nìṣó níbẹ̀ kókó orí ẹ̀ gangan lákòó kóbóde. Hmm. kókó orí ẹ̀ tá kóbóde fìlà àròyìn tọ́jú àjà àbálẹ̀ ṣíṣí ni o. Hmm. o tún tún fìlà rẹ ṣe ni. àbí bò wá ah, ni ó má jẹ́ pé sin ló ṣí. n ṣì ní anytime mo lè ṣí. òsínbà fẹ́mi èsì fìlà ah, kíni <laughs> ṣíṣí ni ọlọ́run fi ràn mí pọ̀. ọ̀rọ̀ bí àníṣó ń dé fìlà ní tó fọwọ́ pa orí rẹ̀. <laughs> orú ló dúdú kirimu kirimu. ara ti kọ́ yẹ kó ń wọ́n mú fẹ́ okùn lọ́dà dúdú. sókun ni okùn ni sáwò pé wọn àti ọjọ́ wájú nkùn ni ẹ bó rí pàwọ́ ìpàkó pupa díẹ̀. ok òótọ́ mọ̀ tiẹ̀ ni èmi ọmọ okùn ni. ilé ọlọ́dà ni gbé. Ah! ọ̀dà kò burú ẹ fi táyà ọkùnrin lọ́rùn lẹ́ o. ọ̀fẹ́ nìyẹn ọba kunu ó tún dójú ní àbí àlá rẹ táyọ̀ ọkùnrin. táyọ̀ obìnrin jákàròyìn. ọlọ́run ẹlẹ́dàá o. Oh. ọ̀dà kò burú ẹjẹ́ àmọ́ tọ́ sí ọwọ́ iwájú torí wípé ìtẹ̀síwájú tẹ́ ẹ rí yẹn ọ̀pọ̀ àṣẹgun ní í ṣe o. fìlà ròyìn gèlè ròyìn ṣíṣí ni fún ti ìròyìn àjẹ́ ọbalẹ̀ torí gbogbo ń táwọ̀ ọba jẹ́ iṣẹ́ rẹ̀ ìwé ìròyìn iná ní gbé wá tó sì jẹ́ pé láì ní àfikún tàbí àyọkúrò ni o tó bá jẹ́ tinú ìwé ìròyìn ti Saturday Punch tẹ́mi ti fẹ́ ṣìde ni téńtélé ní apá òkè lápá irin àlàáfíà ìwé ìròyìn ti Saturday Punch ìròyìn kan bẹ́ẹ̀nbẹ́ẹ̀ ti ń wí pé ó ń bọ̀ ó ń bọ̀ àwọn làádẹ́ẹ̀dẹ́ láyé ìjọ́nu o láyé ìsìn wọn pójú wọn mú tó wọn pé àfàìmọ̀ kì í sí kẹrin ààrùn covid nineteen kọ́mọ̀ tó ń wọ̀lú jì gan níwòye oṣù kejìlá o èmi kí mo wí bẹ́ẹ̀ o kọmíṣánná kan pínlẹ̀ èkó ni o lọ́sàkíyèsí ẹ̀ bẹ́ẹ̀ o kọ́lọ́hún ọba kọ́mọ̀jì àtúnrí o ń ní ojú ìwé keje ìwé ìròyìn ti Saturday Punch tí ìròyìn yẹn tọlọ tẹ́ fada tẹ́mọ́dá ara sí. ó dá ẹjẹ́ mi ó wo ìwé ìròyìn Saturday Tribune tó jáde eléyìí tí wọ́n dìídì kọ fẹ̀rẹ̀gẹ̀dẹ̀ fẹ̀rẹ̀gẹ̀dẹ̀ fẹ́ sójúde ìwé ìròyìn ọ̀hún láàárọ̀ yìí wọ́n ní lórí ìgbógun ti ìwà àbàjẹ́ àjọ eléyìí tó máa ń rí sí ọ̀rọ̀ owó ni lágbàáyé òun IMF wọ́n mọ̀ ti sọ̀rọ̀ wọ́n ní wọ́n sọ pé ẹjẹ́ àgbẹ̀ lórí gègé àgbéléwọ̀n ìjọba tí ààrẹ Muhammadu Buhari ń tukọ̀ rẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n ní àgbéléwọ̀n tí wọ́n mú bóde ó ní wípé hmm, ìgbógun tiwa àbàjẹ́ tí wọ́n ní wọ́n fẹ́ gbógun tíhun wọ́n ní bí ìgbà tí ìwà àbàjẹ́ òun ti ń yọ bọ́rọ́ mọ́ ààrẹ lọ́ni o torí pé ìwà àbàjẹ́ tún gògò sí IMF ìlówí bẹ́ẹ̀ èmi kọ́ ojú ìwé karùn-ún ìwé ìròyìn Saturday Tribune lódìdí ẹ̀ wà à ń bọ̀ mbẹ́. ọ̀dà ìjẹ́ iṣẹ́ ti àwọn IMF tó jẹ́ yẹn hmm. ìkan náà ń bẹ níbí yìí tó wà ní gẹ̀rẹ́gẹ̀rẹ́ apá àṣàlẹ̀ ìwé ìròyìn ti Saturday Punch ẹni wípé bẹ́ẹ̀ bá fẹ́ kí ètò ìdìbò ọdún 2023 kó kẹsẹ̀ járí ẹ mú àdínkù débá ọ̀rọ̀ ewu epo bẹntiró tó gbówó lérí gẹ́gẹ́ tó wọ́n bẹ́ẹ̀ ṣe ń pé kò pọ̀ jù fáwọn kan láti rà ó hmm. pọ̀ jù fáwọn kan láti rà ó sì ti ṣe àkóbá fún ètò ọrọ̀ ajé wọn wọ́n ṣe ní abala ha abala bí rẹ̀ ní ẹ pé owó náà bá ti ń gbówó lórí gegege hmm. ẹ fowó ìrànwọ́ owó ìrànwọ́ kún kó lè bá a jẹ́ pé yọ já wálẹ̀ tí hmm. àwọn ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà wọ́n mọ rí náà tàn ní yàrá yòlò tí wọn ò sì fi ní sínú òkùnkùn bírímù bírímù mọ́ ètò ìdìbò ọdún twenty twenty three bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣèyún ọ ẹ rí i pé yọ kú mòún ni bí ìdodo ẹ̀fọn àwọn wo lọ sọ àwọn IMF náà ni o ok ojú ìwé karùn-ún ìwé ìròyìn Saturday Tribune náà ni mo ṣì wà ibi tí ọ̀rọ̀ ti ń jáde wọ́n pé ààrẹ ilẹ̀ yìí ti sọ̀rọ̀ ìdí abá tí àwọn òfin lè pàṣẹ pé ẹ la fi Kánú sílẹ̀ ààrẹ sọ̀rọ̀ kí ni wọ́n fi gbé e lẹ́yìn à ń bọ̀ ńbẹ̀ ṣàrí lójú ìwé yẹn kan náà ni wọ́n ti pé ààrẹ ti ilẹ̀ Amẹ́ríkà wọ́n ní òjòjò ṣògùn ààrẹ bẹ́ẹ̀ o ó sì ti fa ìjọba lé igbákejì rẹ̀ lọ́wọ́ pé wò ó Harris Bobby yìí ìwọ wa máa rí sí ìjọba jẹ́ kí èmi ọ lọ gba ìtọ́jú ńlé ààrẹ ilẹ̀ Amẹ́ríkà ìlówí bẹ́ẹ̀ à ń bọ̀ ńbẹ̀ náà ojú ìwé karùn-ún ìwé ìròyìn Saturday Tribune ní méjèèjì ìròyìn yẹn wà. gbogbo wọn pẹ̀tù sí gbèsè tí wọ́n péjọba gbé kalẹ̀ fáwọn ìpínlẹ̀ kan tí wọn ò sì lówó bó ṣe tó àti bó ṣe yẹ wọ́n pé àjọ EFCC ti gbà padà báyìí o ní ti ìpínlẹ̀ Kogi wọ́n sì ti dá padà sí ọ̀dọ̀ àjọ báńkì àpapọ̀ lẹ́wà Central Bank of Nigeria ojú ìwé ìta gbangba ìwé ìròyìn ti The Nation Saturday ni mo ká ìròyìn yẹn mọ́ ìròyìn kan náà ní tó ń wò mí tí mo ń wo inú ìwé ìròyìn ti The Nation Saturday kan náà ńlọ́wọ́ àwọn ẹ̀yà ìgbòmọ́pẹ́ ọlọ́rẹ̀ ṣèpàdé pọ̀ pẹ̀lú ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà ìpè ayọ̀ǹda Kánù ṣé nǹkan mi bẹ́ẹ̀ bí kúrò lè yá rẹ ni ẹ yọ̀ǹda tó ń bẹ níta gbangba ìwé ìròyìn ti Saturday Punch ó sì kánkó sínú ìwé ìròyìn ti The Nation Saturday. gbajúgbajà ní orí pẹ́mi náà ti mẹ́nu bàánù ìwé mm-hmm. Saturday Tribune lẹ́ẹ̀kan ó tún wá wà ní Saturday Sun gan àwọn náà fi sí ojú ìwé kẹtàdínlọ́gbọ̀n mbẹ̀ wọ́n ní ààrẹ ti ní àyẹ̀wò báyà bá lè rí nǹkan kan ṣe lórí bẹ́ẹ̀ ṣe ń béèrè pé kí wọ́n fẹ́ kánú lẹ́hùn ààrẹ ti sọ fún àwọn tí wọ́n lọ bá lálejò wọ́n ní ìdí abáre o tó fi jẹ́ pé àwọn èèyàn fi ń béèrè tí wọn ò sì já mi à ń béèrè pé àníṣe àwa ń tiwa o ìntàfẹ́rẹ̀ ní ẹ̀ka ti ìlà oòrùn gúúsù orílẹ̀-èdè wa Nàìjíríà kí ló ń bí gbọmọgbọmọ ìbéèrè tí àwọn èèyàn tí wọ́n ń béèrè pé àníṣe àfẹ́ dádúró àfẹ́ ṣe nǹkan kan orí ọwọ́ yẹn kan náà ńlọ́jọ́ wa ẹ̀wá jẹ́ sí ojú ìwé kẹfà ìwé ìròyìn Saturday Tribune láàárọ̀ tòní àwọn pé ẹnì tó jẹ́ ààrẹ nílẹ̀ ìgbìmọ̀ asòfin àgbà lórílẹ̀‐èdè Nàìjíríà ń ló ti pé ẹjẹ́ àfi ojú lámì ètò òwò sakún eléyìí tó ń wò ṣe rí ìṣọ̀kan orílẹ̀-èdè nàìjíríà òmìmí ti fẹ́ mọ̀ mí. Hmm. ààrẹ ilé-ìgbìmọ̀ asòfin àgbà ń ló wí bẹ́ẹ̀ ojú ìwé kẹfà ìwé ìròyìn Saturday Tribune lẹ́gbẹ̀ẹ́ ń bẹ̀ mhm. ni ọ̀rọ̀ kan ni òun náà tún ti jáde lẹ́yìn tí wọ́n fi pé bàbá àjẹsà ó ti sọ̀rọ̀ ọ̀rọ̀ tó sì sọ gbajúgbajà òṣèré tíátà nìní o mm. ó pèsè rí eléyìí tó ń fi sọ wípé òun lòun ṣe ẹ̀ṣẹ̀ tí wọ́n fi ẹ̀sùn ẹ̀ kan òun ó nígbà tí nǹkan yẹn ni o ní tí wọ́n ń pè ní dùrẹ́sì bí ìgbà téèyàn wà nínú ìdúnkokò mọ́ hmm. ìfọ́pẹ́pẹ́ ó ní wọ́n jẹ́ kí wọ́n gbé ọ̀nà fún òun hmm, kárí ẹ̀yẹ náà wọ́n gbé ẹ̀mí èèyàn lórí ó ti gẹ̀ iná pè ń dùrẹ́sì onírú àákò bẹ́ẹ̀ ló ń fi pé ọ̀dà náà òun lòun ṣe ìdá ẹ̀ lòun ṣe ó ti sọ̀rọ̀ ẹ fẹ́ mọ̀ ojú ìwé karùn-ún ìwé ìròyìn Saturday Tribune. ọ̀dà kò burúkú bàjẹ́ lójú ìwé kẹfà ìwé ìròyìn ti The Nation Saturday ìròyìn kan náà bẹ́ẹ̀nbẹ́ẹ̀ tí wọ́n yí pé Wike àti Fintiri ó yí pé ọ̀ ẹ rí ọ̀nà tí ó mú kí ẹgbẹ́ òṣèlú PDP ó jáwé olúborí lọ́dún 2023 ọ̀pọ̀ dáadáa bẹ́ẹ̀ bá ní a máa lẹ́sẹẹsẹ wọ́n sì á kà á o àwa ó sọ̀rọ̀ ajẹ́ iṣẹ́ rẹ̀ wọ́n bá ńgbà hmm. bá dójú ìwé kẹfà àwọn ìròyìn ti the nation saturday. saturday sun ẹjẹ́ àtọ̀ tààràtà ó di ojú ìwé kejìdínlógún ó wá sún lọ sí ojú ìwé kọkàndínlógún ni o. Si níbi tí wọ́n ti ń pe ọ̀rọ̀ ti yàbá méjì ó ti yà pọnagan o láàrin àwọn agbẹjọ́rò lórílẹ̀‐èdè yìí wọ́n ní òǹkàlùkù ó ti dàbí ìlú gángan tọkọjú sẹ́nìkan tí ọkọ̀ yìí sí ẹlòmíì lórí kíni wọ́n lórí ààbọ̀ ìwádìí tí wọ́n gbé kalẹ̀ gbẹ̀ lẹ́kọ̀ọ́ lórí ti ìfẹ̀hónúhàn tí wọ́n pè ní endsars lọ́dún tó kọjá ṣe ìrántí lẹ́nu lóró lẹ́kì ogúnjọ́ oṣù kẹwàá ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ tí wọ́n pé wọ́n gbẹ̀mí àwọn tí ń fẹ̀hónú hàn tí wọ́n gbé ìgbìmọ̀ kalẹ̀ lẹ́kọ̀ọ́ tí ìgbìmọ̀ sì ti gbé àbọ̀ jáde wọ́n ní àwọn tí wọ́n jẹ́ agbẹjọ́rò ti pín méjì lórí ọ̀rọ̀ àbáhùn àwọn kan ń gbé báyìí àwọn kan ń gbé bákan báyìí lọ́lọ́ ẹ fẹ́ mọ bó ṣe lọ Saturday Sun ojú ìwé kejìdínlógún àti ìkọkàndínlógún. ọ̀dà káfí yẹn rọra jó eléyìí mọ̀ ká tó lọ sójú ọjà ńlẹ́ o alámúlétì rẹ̀ <laughs> lójú ìwé keje ìwé ìròyìn ti The Nation Saturday ìròyìn kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí ẹnìkan wípé òun náà sì ni o òun gángan lòun hàn ní fi ẹlòmíì sí òun ẹni tí ṣe abẹnugan ilé asòfin ìpínlẹ̀ Plateau ńlọ wí bẹ́ẹ̀ pé òun náà sì lábẹnugan ilé asòfin ìpínlẹ̀ yìí o ẹ gbàgbé yẹn ẹ lè rí ìyọ tàbí fi ẹlòmíì rọ́pò o lókè téńté ojú ìwé keje ìròyìn tí mo kà yẹn gangan ẹni pé àwọn agbébọn mọ̀ tó ṣòro bíi agbọ́n ní àdúgbò kan pínlẹ̀ Benue wọ́n dẹ̀mí èèyàn méje légbodò ìkìlọ̀ kan wáyé láti ọ̀dọ̀ àwọn àjọ kan fún àwọn àjọ NDLEA wípé ntẹ́ ẹ bá rí ni ẹ mọ̀ pẹ́ ẹ rí o ntẹ́ ẹ bá rí ẹ mọ̀ sọ ẹ rí ẹ mọ̀ mọ̀ sàríìrí sọ nípa egbògi olóró gbígbé àti àwọn tẹ́ ẹ bá mú ọ̀nbẹ lójú ìwé keje ìwé ìròyìn ti The Nation Saturday tí mo ti jẹ́ iṣẹ́ yẹn. ìròyìn tó jẹ́sẹ̀ rẹ̀ náà ń bẹ ní ojú ìwé kẹwàá ìwé ìròyìn The sàn ibi wọ́n ti ń sọ fún àwọn òṣìṣẹ́ àjọ tí máa ń rí sí gbígbé oògùn olóró nílẹ̀ yìí NDLEA náà ni o wọ́n ní wọ́n ti sọ fún wọn pé ẹ wo ẹ má bẹ̀rù àwọn tí bá ń gbégbé oògùn olóró ẹ mú wọn síkún ẹ̀yìn ẹjẹ́ fìyẹn gbéra pa ká máa lè ṣó lójú ọjà ọmọ alájẹ ni wá ojoojúmọ́ ńlá wá gbégbá ajé kárí nìkan ní fresh èrè tó sì tún fresh ọ̀tún èrè ní tún jẹ́ tíya bí ó ṣe máa jẹ́nu fáwa àti gbogbo ẹ̀yin tẹ́ ẹ fẹ́ wà dénú àjàbá lẹ́ẹ̀ ajá balẹ̀ ajá balẹ̀. Oyalelenu ṣoṣo TSC Mountain Top Ọlọ́run àwọn bàbá wa yóò rìnrìn agbára o. Ìrànlọ́wọ́ àwọn akọni lágorí ti twenty twenty one. Ó yá gbogbo aládùúwà. Ọlọ́run àwọn bàbá wa fẹ́ dìde fún ìrànlọ́wọ́ gbogbo wa. Nínú pàdé àdúrà májẹ̀mú ọlọ́dọọdún yẹn ni o of our Father, Saturday monday twenty second the friday 26th november help for the hero glory, god of our Father. Jesus, fathers jésù rànlọ́wọ́ aláìléèyàn fẹ́ lu àwọn ìránṣẹ́ prophet mark akínbíyì pastor akínpẹ̀lú reverend wálé adéoyè prophet bùnmi jésù yínká prophet síyọláyà prophet ẹ̀sáyà ọ̀ aládé ọmọ wòlíì bishop and prophetess lucas àwọn olórí ẹ̀mí ìlà ìjà kíntúndé ọlọ́run sọ bẹ́ẹ̀ kẹ́mi riobo yẹmi david Pastor super esther palẹ̀mọ́ táíwò ògùnbíyì ọ̀pẹ̀yẹmí madu máyọ̀wọ́ wáàlì. dámilọ́lá daniel tọ́lú ibi tó yẹ. olùgbàlejò ni wòlíì olúfẹ́rin òní. prayer city ti CAC maintain top lẹ́lẹ́nu sọ́nsọ́ láti máa pàdé o. ètò àyẹ̀wò lẹ́rọ̀ ọ̀fẹ́ máa wà fún gbogbo èèyàn. The Ace Fashion Academy ah. tún gbé nǹkan ara dé o. Wákọ̀ bí a ṣe ń ránṣọ bí ó sáwọn tó kù ó rọrùn ìrọ̀rùn ló bá bá dé. Bẹ́ẹ̀ni o, The Ace Fashion Academy pẹ̀lú ìbáṣepọ̀ Institute of Entrepreneurship and Development Studies Ọbáfẹ́mi Awólọ́wọ̀ University Ilé-Ifẹ̀ lóníkẹ́ kọ́ṣẹ́ aṣọ ríro lọ́nà tó bòde òní ní mu aṣọ ọkùnrin àti tóbìnrin native pẹ̀lú corporate dresses sẹ́wọ́dẹ̀ máa rí èrè rẹpẹtẹ títí yóò tún fi yàtọ̀ sáwọn ilé ètò kù àwọn oríṣiríṣi àrà ọgbẹ́ àtinúdá àti báwo ṣe máa ríṣẹ́ gbà lọ́wọ́ àwọn iléeṣẹ́ ńláńlá ẹ ó máa ránṣọ fáwọn èèyàn ńláńlá láwùjọ pábánbárì bẹ̀ ni wípé ìwé ẹ̀rí tó dájú lẹ máa gbà lẹ́yìn tẹ bá kẹ́kọ̀ọ́ yege ní the ace fashion academy gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ni o fún gbogbo ẹni tó bá wù láti wà lábẹ́ ìdánilẹ́kọ̀ọ́ the ace fashion academy àti institute of entrepreneurship and development studies ọbáfẹ́mi awólọ́wọ̀ university ilé-ifẹ̀ ṣàgbékalẹ̀ ẹ lè first floor ọmọ house òní Ayọ̀adé and Sons ládojúkọ Palms Mall Ring Road Ibadan. telephone zero eight one five six eight four five six zero eight Thursday twenty five November ní form ma close iṣẹ́ kíkọ́ máa bẹ̀rẹ̀ ní Monday twenty nine November àǹfààní aláìlẹ́gbẹ́lẹ́ lẹ́yìn ẹ ò gbọ́dọ̀ mí ìsẹ̀. ilé iṣẹ́ kan àròtún rí. second anniversary life plus foundation international ìlú Ìbàdàn ní títì. àgbáríjọ gbogbo mẹ́gbẹ́ life plus foundation international jákèjádò orílẹ̀-èdè yìí ń gbẹ gbogbo ènìyàn síbi second anniversary life plus foundation international national ẹni àjẹsí pàtàkì ọjọ́ náà ni gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ ẹnjìnìà olùṣèyí abiodun makinde àwọn àlejò pàtàkì ni professor kaz garba professor ọ̀nàdélé ayọ̀wọlé professor ike ajani doctor abib ọ̀nàmítúyè àti doctor olùyẹmí fásinà àwọn orí adé ọjọ́ náà ni bàbá wa kábíyèsí his imperial majesty ọba nàbídì adéyẹmí ikú bàbá yèyé aláàfin ọ̀yọ́ àti olúbàdàn ti bí ìbàdàn àjẹ ògúngún ní sọwá ọba sálù adétúnjì lábùdọ̀ ticket àti t-shirt fún anniversary ti wà ń kalẹ̀ bíbá ní gbogbo ọ́fíìsì light plus Foundation International ẹ lọ ra ti yín bẹ́ẹ̀. ó máa wáyé ní Saturday December fourth twenty twenty one. ní Kakanfo of just be ring road Ìbàdàn. láàgọ́ mẹ́wàá òwúrọ̀ ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé zero eight zero three five six two two one double six second anniversary life plus foundation international. èmi ò rí dẹ́nu bẹ́ẹ̀. ẹ̀mí yẹmi nìbàdàn tó kú àmójúbà ìsọjí alágbára mi ló ti ni fire of pentecost ti iléeṣẹ́ ìránṣẹ́ fire pentecost evangelical outreach onígbàwọ́ ẹ̀ pẹ̀lú àjọṣepọ̀ cac chapel of blessing district headquarters ìyànsọ́pákó bódìjà ọjọ́ ìwó road express ìbàdàn tún ti gbìnàyà o. ìsọjí ó gbéraṣọ láti monday ọjọ́ kejìlélógún sí tuesday ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù november láago mẹ́rin àbọ̀ ìrọ̀lẹ́ ìṣòro tó lékenkà ní ti friday látago mẹ́wàá alẹ́ dàárọ̀ kùtùkùtù sátidé ẹ̀mí mímọ́ làkórí tọdún yìí. gbogbo ìránṣẹ́ ọlọ́run àtòṣẹ́nu ìjọ tó fẹ́ túná ìpèdà. ọjọ́ sátidé ogúnjọ́ oṣù november ni ẹ máa bọ̀ láago mẹ́wàá àárọ̀ pọ̀ àwọn ìwé kan wà tá a ti ṣètò sílẹ̀ fún àwọn ìránṣẹ́ ọlọ́run tó bá tètè dé nítorí pé díẹ̀ ló wà ńlẹ̀ àwọn dókítà ń bọ̀ ní friday ọjọ́ kejìdínlógún láago mẹ́jọ àárọ̀ fún yíyẹ ìlera ara wa wò lọ́fẹ̀ẹ́ àwọn kan olúwa tó ṣiṣẹ́ ni pásítọ̀ ayọ̀délé ọ̀sásọ̀nà pásítọ̀ afọlábí samuel prophet àṣẹòní pásítọ̀ ẹ̀sọ̀ gbìrò wòlíì àìtì hallelujah pásítọ̀ ẹ̀sẹ̀ adam bàbá automatic wòlíì ẹ̀mọ́ ọlọ́wẹ̀rẹ́ àtàwọn ìkẹrànṣẹ́ ọlọ́run àlàyé mi wòlíì joshua o àjífowówẹ̀ bàbá fire ni ó gba gbogbo ènìyàn lálejò hello sir zero zero three four zero five eight eight three five fire of pentecost twenty twenty one twenty to twenty eight November. It's going to be powerful. Be there. Femitop furniture ilé ẹrù fáwọn ọmọnàmọ furnitures tó jẹ́ tilẹ̀ yí àtàwọn tá a kó wọlé látòkè òkun lónìí ẹ jìfà òpin ọdún ní Temitop furniture pẹ̀lú owó bíntín èyíkéyìí furniture tó bá wù yín lẹ máa gbérelé nínú end of the year promo tó ti bẹ̀rẹ̀ báyìí báwo lẹ ṣe ń fẹ́ sí local and imported chairs local and imported dining set center table tó fi mọ́ center rug tó ń kí àlejò máa wọlé máa rọra àwòdámi ẹnu wardrobe tó fi mọ́ bẹ́ẹ̀dì tí múni sunrun ayọ̀ wine bar àti bar stool lóríṣiríṣi àràǹbarà kitchen cabinet ń bẹ ní Temitop furniture tó bá wá jẹ́ office furniture lẹ́fẹ́ executive chairs and tables tó fi mọ́ conference chairs and tables gbogbo àwọn ẹrù wọ̀nyí ń bẹ ní temitop furnitures latest arrivals ni ó kọjá bẹ́ẹ̀ bọ́dún ṣe wá lọ sópin yìí owó ìdákọ̀mulẹ̀ máa fi ra èyíkéyìí furniture tẹ́ bá ń fẹ́ o ẹ kàn sí temitop furniture lónìí ní sẹ̀gẹ̀lú bus stop beside town hospital iwo road ìbàdàn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 08034730506 tàbí 08023237731 temitop furniture débẹ̀ kóra tó wù ẹ́ pẹ̀lú owó bíntín. na who use save border app we go approve legit ni na who use our promo code we go promote legit ni na who use remote as code go take their first ride for free legit ni. yes your first ride is free for up to 400 naira simply go to your app store download the save border app and use the code remote to enjoy this awoof. save border your save okada. gbogbo òbí o ọ̀rọ̀ aràn lára ọmọdé lágbára o aràn lè wà lára ọmọdé fún ìgbà pípẹ́ láì fi àmì kankan hàn. bẹ́ẹ̀ni àkóbá làǹlà nísìnyí máa ṣe fún ìlera ẹ̀kọ́ àti ìgbáyégbádùn ọmọdé. ni ọmọ ẹni ṣe gbọ́dọ̀ lo oògùn aràn la ṣe tún gbọ́dọ̀ dènà ìtànkálẹ̀ rẹ̀. ìdí rèé o tí ìjọba omi tuntun nípínlẹ̀ Ọ̀yọ́ fi ṣètò àkànṣe ọjọ́ táwọn ọmọ wa ó lo oògùn aràn. àwọn ọmọ ọdún márùn-ún sí mẹ́rìnlá ló sì kàn àwọn olùkọ́ àti àwọn akọ́ṣẹ́mọṣẹ́ elétò ìlera ni wọ́n lo oògùn aràn náà fún wọn ọ̀fẹ́ sì ni. látọjọ́ ìṣẹ́gun ọjọ́ kẹrìndínlógún sí ọjọ́ ẹtì jímọ̀ ọjọ́ kọkàndínlógún oṣù kọkànlá káàkiri ìpínlẹ̀ ọ̀yọ́ yìí. kí gbogbo àwọn ọmọdé tí kò sí nílé ìwé ó lọ rè gba tiwọn nílé ìwé tàbí ibùdó ètò ìlera tó bá súnmọ́ wọn. kóbì kọ̀ọ̀kan ó rí wípé ọmọ jẹun dáadáa kí wọ́n tó rí iléèwé láwọn ọjọ́ náà. ṣe ojúṣe rẹ o. ìkéde yìí wá láti iléeṣẹ́ ìjọba àpapọ̀ fẹ́tò ìlera láti pàṣẹ ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ pẹ̀lú àtìlẹ́yìn evidence action bàbá tẹ̀lẹ́ni tó mọ̀nà wọ̀kúwọ́kú nírìn àjò ayé ẹni rọ̀ ní lọ́rùn ní edu consult ẹ̀kọ́ advanced level cambridge jupeb àti ijmb tó fi mọ́ naptep ó ti wá rọrùn gbà torí pé pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ lọ́mọ fi ń wọlé sí two hundred level ní yunifásitì ẹ̀yà máa fọ̀rọ̀ játa àmọ́ ẹ kàn sí edu consult báyìí ní communication house fast fast junction ní gbagi old ife road ìbàdàn tó fi mọ́ aṣí annex tó wà ní loarm court ashi bodija junction basọ̀run ìbàdàn àbí kíni ká ti gbọ́ kọ́mọ́gbà two eighty two ninety nínú jambu ká ti wá wọlé ẹ̀kọ́ gíga ó sì dogun ọ̀nà ọ̀nà àbáyọ rèé o wá gba fọ́ọ̀mù Cambridge IGMB tàbí JUPEB tó fi mọ́ NAPTEP and be prepared for the examinations between seven and ten months at EduConsult. EduConsult also provides opportunity for candidates on ICT program for examinations like TOEFL, SAT, O-Level, GCE, UTME, Post-UTME and others. Àyè lẹ́gbẹ̀ẹ́ náà sì wà pẹ̀lú fún àlàyé ẹ zero eight one three five four three zero three eight two. EduConsult together we soar with pride hallelujah ìkórè àgbà olókìkí yẹn tó wọlé o. ccc ọ̀nàlá seventeen years anniversary ọ̀nà ayọ̀mílà twenty twenty one. àrà ọ̀tọ̀lélẹ̀ yìí máa bá dé pẹ̀lú àyájọ́ ọjọ́ orin musical concert tó máa wáyé ní twenty six november aago mẹ́wàá àárọ̀ sí mẹ́fà ìrọ̀lẹ́ ni pẹ̀lú àwọn ìràwọ̀ olórí ẹ̀mí gospel mega nine. orúkọ mi ni mega nine ccc ọ̀nàlá parish lamá wà láti yin ọlọ́run. Esther èmi ọmọ yín Esther Ìgbẹ́kẹ̀lé mo máa wà ń bẹ̀. Adégbòdù twins. Adégbòdù twins ẹ pàdé wa níjọ CCC ọ̀nà lápárí. Engo náà máa wà ń bẹ̀. My name is Engo the spiritual lyricist. Táyé Kọ́rẹ́sì pẹ̀lú Bóyé bẹ̀. ọjọ́ Sunday twenty eight November gangan lọ́jọ́ òdùpẹ́. ọ̀pọ̀ ránṣẹ́ Ọlọ́run alààyè pẹ̀lú olùṣọ́ Prophet Dr. Kọ́láwọlé Ọlákànmí Ọ̀nàlá ni ó máa gba gbogbo èèyàn lálejò pẹ̀lú bàbá wa àgbà. Mọ́s superior evangelist jd nunayo celestial church of christ ọ̀nọ́lápàrí àjíbádé ọ̀rẹ́ méjì kọ́lá ìbàdàn láti máa pàdé ọ̀nà ayọ̀mílà twenty twenty one ṣó o ti gbọ́ nípa black friday tó ń lọ lọ́wọ́ nílé iṣẹ́ top success. ó yá gbà kóòdì rẹ̀ ọjọ́ kọkànlá oṣù kọkànlá aṣọ́jọ́ kejìlá oṣù kejìlá ló fi mọ ojúlówó ọjà lẹ́dínwó tó lè rí níbi kankan. pàápàá jùlọ láwọn àṣàyàn ọjọ́ ẹtì friday bẹ́ẹ̀ làwọn àṣàyàn ọjà tó wà tó mara pẹ̀lú ìdá àdọ́ta fifty percent tí n tó rò sì di ti ẹlẹ́sẹ̀kẹsẹ̀ láì lásàkún owó mọ́. gbogbo àǹfààní yìí wà yípo ọgbẹ̀jọ́ black friday ó fi wáyé nílé iṣẹ́ top success. sọ̀fẹ́ra fóònù ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó jẹ́ ojúlówó lẹ́dínwó jùlọ lọ. lóríṣiríṣi ní bọ́ọ̀ bá ṣe ń fẹ́. àtàwọn èlò létí ń lo náírà lọ́kùn ọ̀jọ̀ kan. tó fi mọ́ laptop àtàwọn èròjà fóònù tó jẹ́ fọ́lọ́kọ́ọ̀mù. ọgbà tó bá sì sí ìrajà lọ́tùmọ̀ tẹ́ ó gbà wọn ẹ̀bùn kàbìtì kàbìtì. ó yá ní iléeṣẹ́ top sources. tá a ṣe sí sí car care building. asunlẹ̀ òpópónà kun elizabeth makola ìbàdàn. olùléeṣẹ́ wọn ló wà ní woro roundabout ìbàdàn. wọ́n tún wà lẹ́gbẹ̀ẹ́ ecobank challenge ìbàdàn àtìlẹ́gbẹ̀ẹ́ first bank adjacent cocoa house dùgbẹ̀ ìbàdàn. tó fi mọ́nú ilé epo total grace lábẹ́ bíríìjì mọ́kọ́lá ń bàdàn. zero eight zero seven four eight eight eight eight eight eight. àtìkúrú ni wọ́n abàdà àdìkúrú salamu alaykum gbogbo mùsùlùmí lọ́kùnrin lóbìnrin èyí ni láti kéde mọ̀lídìí nàbí wa okiomi twenty twenty one olódò ìlú ìbàdàn lábẹ́ umbrella baba wa sheikh baloraji olùgbàlejò àgbà baba wa khalifatal am sheikh professor isa adebello baba wa olùgbàlejò sheikh misbahudin abdulgani èyí tó máa wáyé ní november twenty ọdún twenty twenty one àwọn ètò ọjọ́ náà quran and quiz competition yóò máa wáyé láàrin aago mẹ́wàá àárọ̀ sí aago mẹ́rin insha allah. wà á máa yú ibù ní wà á máa yàrá ni. maulana. jíjà náà tẹ́lẹ̀ kò lè débè la bòtá ni. maulana sọ̀n lọ́wọ́ ọlọ́run mo wà o. lọ́wọ́ ọlọ́run mo wà. bàbá dúpẹ́ orí àtúgbàmí rẹpẹtẹ abdulhakeem oyetayo ladimeji mc handsome mr lọ́wọ́ ọlọ́run ló tún pe gbogbo wa pé ká tún jọ parapọ̀ fẹ̀mí ìmoore hàn dọ́wẹ́kẹ̀ lọ́jọ́ àyájọ́ lọ́wọ́ ọlọ́run tọdún twenty twenty one three in one celebration ìfàmìyẹ dánilọ́lá awards presentation ìfẹ̀bùhàn talent exhibition tó fi mọ́ ìfilọ́lẹ̀ àwọn orin tuntun tádì bàbá ní thursday ọjọ́ keje oṣù kejìlá nínú gbọ̀ngàn ayẹyẹ láfíà hall àpáta ìbàdàn bẹ̀rẹ̀ láago mẹ́wàá àárọ̀ gẹ́gẹ́ tó orin tìjó tìlù tẹ̀fẹ̀ tàwàdà la máa gbádùn tai currency yinka james kabiru alayọ̀dẹ̀rẹ̀ asalatu fẹ̀mú lancaster wòlíì àgbà cute abiola eob ọ̀rọ̀lọ́mọ pírísẹ́ńtà pajwan babatunmise queen norma mc always àti monsuru ọmọ àfà tó fi mọ́ ọ̀pọ̀lọpọ̀ sọ̀rọ̀sọ̀rọ̀ tẹ́ nífẹ̀ẹ́ yẹn gan dr yinka ayefẹ́lẹ́ mon lolùgbàlejò àgbà ankara lọ́wọ́ lóun dé ti wà ní fresh fm pẹ̀lú four thousand naira péré ẹ lè pè oh eight oh five six four three five one oh one lọ́wọ́ lóun dé proudly supported by fresh fm láfíà Elijah Hall and Talvik Favours of Tao Nibata á ti lárinrin jù. Àjààbalẹ̀. Àjààbalẹ̀. àjọánù àdìsá ajá àbálẹ̀ ọjì àbádàndì rẹ láàárọ̀ yìí ṣé ìbùkúnlájí ọmọ mi ni. Mm. ajá àbálẹ̀ ìròyìn níkànnì fresh one zero five point nine ilé orin challenge nílùú ìbàdàn ká bẹ̀rẹ̀ sí ni máa tú iṣu rẹ̀ désàlẹ̀ kòkò ká máa gbọ́n ìròyìn gbogbo tá a ti ṣífìlà ṣígèlè rẹ̀ yẹ́bẹ́yẹ́bẹ́ ló kú o ká lè bá àmọ́ tí ń bẹ nínú ìgò wọn àti jẹ́jìnnì tó da ọ̀rá borí tá a pè ní sángírọ́ọ̀sì láti ìta gbangba àwọn ìròyìn ti The Nation Saturday ìròyìn kan bẹ lókè téńté tọ́wọ́ balẹ̀ bàgẹ́ sí ojú ìwé ẹlẹ́ẹ̀karùn-ún mhm. níbi tó ní í ṣe pẹ̀lú àjọ EFCC tó ń ti owó pẹ̀tù sí gbèsè owó oṣù gbogbo tí ẹ pé ìjọba àpapọ̀ ó fi jíǹkí àwọn ìpínlẹ̀ gbogbo tí ń bẹ ní abẹ́ orílẹ̀-èdè wa Nàìjíríà tí ẹ ń sì pé ń ṣe ni ìjọba ìpínlẹ̀ Kogi ń tiẹ̀ lọ́ọ̀rẹ́ gbé síbi tí yóò ti máa bímọ sí i láláì fi gbọ́ bùkátà tí ẹ sọ pé kí wọ́n fi gbọ́ ní báyìí wọ́n pé pẹ̀lú àṣẹ tó wáyé láti ọ̀dọ̀ ìjọba àpapọ̀ sí ọ̀dọ̀ àjọ EFCC pé ẹ lọ sínú ayé ẹ kọjá lọ sọ́dọ̀ àyíkéyìí gómìnà tó bá kùnà láti ṣe ń tá àjọ fẹnukò sí tàbí láti fi owó tí a fún wọn jẹ́ iṣẹ́ tí a rán wọn ẹ lọ rè gba owó náà jáde padà o kẹ́ẹ̀sì sọ́ngọ̀ rẹ̀ sí àpò àsùnwọ̀n ti àjọ báńkì àpapọ̀ lẹ́wà Central Bank of Nigeria nígbà tí ń fiṣẹ́ ààrẹ Muhammadu Buhari jẹ́ ní ìlànà ti ẹni ránni níṣẹ́ làbẹ̀rù ẹni ẹni tá a jẹ fún ẹni tí ṣe ọ̀gá fún ẹ̀ka ètò ìlanilọ́yẹ̀ tó ń ti ètò ìpolongo tó ń ti ọ̀rọ̀ gbogbo ti ń jáde sí orí afẹ́fẹ́ fún àjọ EFCC ọ̀gbẹ́ni Wilson wájàrẹ̀ wọ́n pé àwọn ti lọ rèé ṣe bẹ́ẹ̀ pẹ̀lú àwọn sì gba owó ọ̀hún tó lóko tó lókì bíi bílíọ̀nù mọ́kàndínlógún ó lé tóńtóló kúrò ní àpò àsùnwọ̀n ìjọba ìpínlẹ̀ Kogi gbà padà tààràtàrà sí ọ̀dọ̀ àjọ báńkì àpapọ̀ ilẹ̀ wa Nàìjíríà nígbà tó náà tó sọ̀rọ̀ ṣe ẹ̀rí gbé ọ̀rọ̀ yìí ẹnìkan náà tọ́jú ọ̀gá fún ọ̀rọ̀ tó bá ní ṣe pẹ̀lú owó náà gbogbo sì gbà á jáde gbé lọ síbi tí ọ̀rọ̀ tó bá jẹ́ ojú ọ̀nà ní àkàtà ti àjọ EFCC èyí ò ní orúkọ rẹ̀ jẹ́ Abdulrasheed Bawa wọ́n yí pé ìlànà yìí ń lọ́wà níbàámu pẹ̀lú àṣẹ ìjọba wọ́n sì wí ó tún kù ní ìbọnrò kì í ṣe ìpínlẹ̀ Kogi táwọn kàn sí yìí nìkan náà ni àwọn ó tún kàn sí torí pé àwọn tó ti kẹ́fì àwọn ìpínlẹ̀ míì náà táwọn náà ṣe mọ̀nàmọ̀nà pẹ̀lú àṣẹ tí ìjọba pa pẹ̀lú owó pẹ̀tùsígbèsè náà ojú karùn-ún ìwé ìròyìn ti The Nation Saturday ni mo ti jẹ́ iṣẹ́ yẹn torí pé kábà lè já kó lè gbà wá dáadáa ẹ jẹ́ kájọ lìṣó sí ìròyìn kan eléyìí tó jẹ́ wípé wọ́n dìídì fi àkórí ẹ̀ sí ojúde ìwé ìròyìn Saturday Tribune tó sì jẹ́ wípé ojú ìwé karùn-ún gangan ó ní ìròyìn yẹn wà ní tààràtààrà ẹ̀já tọ̀ ọ́ síbẹ̀ ọ̀rọ̀ tó ní ń ṣe pẹ̀lú àgbéjáde tóun èyí tí àjọ tí máa rí sí ìfowósàtìlẹ́yìn fúnni lágbàáyé ni tá a sí àjọ IMF International Monetary Fund wọ́n láwọn gangan òní wọ́n mọ̀ gbé kinní ọ̀hún jáde ní ọjọ́ ẹtì Friday láyà náà lẹ́yìn tí wọ́n fi ń ṣe lálàyé o wípé ṣàìrí orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn nǹkan tí àwọn wo ṣàkúnṣàkún rẹ̀ rèé o wọ́n lákọ̀ọ́kọ́ ni wípé mímọ́ tẹ̀lé ìlànà sísan owó orí òun wọ́n ní ọmọ Nàìjíríà wọn ò já kúnra wọ́n ní bẹ́ẹ̀ náà ló sì jẹ́ wípé bá a bá tún ní ká abala kejì eléyìí tó ní òun ṣe pẹ̀lú tí ìjọba gan pé àwọn fẹ́ gbájúmọ́ ti ṣe dírí dájú wípé ìwà àbàjẹ́ kò sí mọ́ ní orílẹ̀-èdè nàìjíríà wọ́n pèsè ẹ̀rí àgbọ̀n nìyẹn bí ìgbà tí wọ́n ń dẹdẹ pípa ìwà àbàjẹ́ tó sì jẹ́ pé bọ́rọ́bọ́rọ́ ìní ń bọ́ ni òbí ẹ̀ nífẹ̀ẹ́ mú ẹja òjijì nínú omi wọ́n ní ìṣẹ̀lẹ̀ yìí ń lóbi táwọn fi rí wípé ìwà àbàjẹ́ gan ó tún ti ṣe bẹ́ẹ̀ ọmọ tún ti gògò díẹ̀ sí lórílẹ̀‐èdè wa nàìjíríà àjọ IMF nínú àtẹ̀jáde èyí tí wọ́n fi léde ọ̀hún wọ́n ṣe lálàyé o wọ́n ní bá a bá sọ̀rọ̀ tíjọba bá máa gbọ́ wọ́n ní sẹ́ẹ̀rí ọ̀rọ̀ tó ní ń ṣe pẹ̀lú iná ọba lórílẹ̀‐èdè wa Nàìjíríà ọmọ nílò kí wọ́n san owó ìrànwọ́lé lórí kó fi lè jẹ́ pé kínní ọ̀hún yọ̀rọ̀ ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà lọ́rùn wọ́n ní bákan náà ẹ̀wẹ̀wẹ̀ ó ní ọjọ́ wípé irúfẹ́ bẹ́ẹ̀ yóò jẹ́ kí ìlú kó túbọ̀ tùbà ti ṣe fọ́mọ orílẹ̀‐èdè Nàìjíríà láti lè gbé ni o wọ́n ní bẹ́ẹ̀ ni wọ́n tún pèpè o wípé ẹ àtijẹ́ tí ẹ pé lórí ọ̀rọ̀ epo rọ̀bì ẹ mú owó ìrànwọ́ kúrò lórí ẹ̀ wọ́n ní gbogbo àwọn nǹkan wọ̀nyí ó ní wọ́n sọ tí wọ́n sì ṣe lálàyé pé nínú ohun gbogbo tí àwọn wo sàkún rẹ̀ àwọn nǹkan tí àwọn rí ó ní nǹkan tí àwọn fi léde yìí ẹ wò ó ní tí wọ́n fi léde ń bẹ̀ ó gùn ó dẹ̀ ó kẹnu ojú ìwé karùn ìwé ìròyìn Saturday Tribune lẹ́tí lè rí i lódìdí àmọ́ nǹkan kan ń bẹ tí ó jẹ́ pé ojú ìwé nǹkan náà lọ́wà gbọ́wọ́ gbójú wá sí ọwọ́ ọ̀sàlẹ̀ gangan ni mo ti rí ìròyìn ohun tí ti ń sọ̀rọ̀ o ààrẹ ilẹ̀ yìí Muhammadu Buhari ló sì sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Kanu sí ni ààrẹ ilẹ̀ yìí Muhammadu Buhari ti sọ̀rọ̀ ó ní ẹ wo n tẹ́ ń béèrè fún ọ kò sí ní kápá mi o àmọ́ bàbá ṣe ṣe àmọ̀ọ́mọ̀ ààrẹ ilẹ̀ yìí Muhammadu Buhari ní dá àwọn ẹ̀yà Ìgbò tọ́já wípé àwọn àgbààgbà Ìgbò tí wọ́n lọ rèé bá ní àlejò tí wọ́n sì ń béèrè bẹ̀bẹ̀ fún pé ẹ wo ọmọ àwọn lọ́mọ àwọn ọmọ àwọn eléyìí tó jẹ́ pé òun náà ni wọ́n ń pè ní olórí ikọ̀ IPOB ti Biafra ń bẹ̀hùn wọ́n ní Nnamdi Kanu wọ́n náà pé ààrẹ torí ẹ̀ ni àwọn ṣe wá o torí n táwọn sì ṣe wá nù ẹ dákun ẹ ṣe fáwọn ẹ pàṣẹ kí wọn ó tú Kanu lẹ̀ kúrò nígbèkùn kó mórí bọ́ kúrò lọ́wọ́ mímọ́ jẹ́jọ́ eléyìí ti ń jẹ́ lọ́wọ́ wọ́n ní lánàá òde ti ṣe ọjọ́ ẹtì Friday òun náà ni àwọn àgbààgbà ẹ̀yà Ìgbò ọ̀hún léyìí tó jẹ́ wípé ẹni tí fìgbà kan jẹ́ mínísítà fún ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ẹ̀ka òfurufú ńlẹ̀ yìí olóyè Mbazulike Amechi tó jápò náà ni ó léwájú wọn lọ sí ilé ààrẹ làbújá wọn nígbà wọn ṣe bẹ́ẹ̀ tí wọ́n ṣe àlàyé ọ̀rọ̀ kalẹ̀ pé n táwọn torí ẹ̀ wá torí kánú ni o torí kánú ni o wọn ni ààrẹ wa ni tó ń tẹ́ béèrè fún yìí ẹ̀yin náà wo sàkún ìṣèjọba mi láti ìgbà tí mo ti dórípò ẹ rí wípé n tó bá jẹ ti ẹ̀ka kálukú èmi ìfẹ́ dá sí i kó kálukú ṣe tiẹ̀ kó sì mú èsì rẹ̀ wá lọ́nà tó tọ́ ni o wọ́n ló ní ní tẹ́ ń béèrè fún un kò sí ní ẹ̀ka tọ̀dọ̀ mi ẹ̀ka ti àwọn tó ń gbètò ìdájọ́ iná ló wà ẹ sì mọ̀ pé ẹ̀ka ti ìgbìmọ̀ eléyìí tó ń ṣèlú ni òun wà ń tòun ààrẹ wa ni tó pẹ̀lú bẹ́ẹ̀ ṣe wá béèrè yìí o ǹtí hmm, ìlé jẹ́ òfin yín torí ǹtẹ́ ẹ béèrè òun ìlé pàṣẹ wàá lé lórí o torí pé ǹtẹ́ ẹ béèrè yẹn o abala àbí tó wà èmi ọ̀fẹ́ máa máa dá sí ní tí ò bá ti sí ní ẹ̀ka tèmi àtẹ̀jáde yẹn ló jẹ́ wípé ẹni tó jẹ́ olùbáàrẹ dámọ̀ràn pàtàkì lórí ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ìròyìn Fẹ́mi Adésínà iná ló fi léde lẹ́yìn ìjókòó wọn àwọn tó ń tún péjú síbẹ̀ àtọ̀rọ̀ míì tí wọ́n tó sọ sọ sọ ojú ìwé karùn-ún ìwé ìròyìn Saturday Tribune ní kẹ́ ẹ ti wò ó tán. tó bá jẹ́ tìròyìn tó ọkà yẹn ni àǹkó ló fi ṣe bí aṣọ ẹgbẹ́jọdá nínú ìwé ìròyìn mẹ́rẹ̀ẹ̀rin tí hmm. ọba wa wá sóde àmọ́ ká mọ̀ ṣe àtúnwí asán jẹ́ eléyìí jẹ́ iṣẹ́ ti agbo òṣèlú ní ojú ìwé kẹfà ìwé ìròyìn ti The Nation Saturday níròyìn tó gbé bọ́dì láti ìta gbangba wa balẹ̀ bàgẹ́ o tó ní ṣe pẹ̀lú ètò ìdìbò ọdún 2023 Wike àti Fintiri wọ́n mọ̀ wí nǹkan wọ́n sọ nǹkan o níbi tí ẹni tí ṣe gómìnà ìpínlẹ̀ Rivers Iyesan Wike àti ayọ̀ ìkejì rẹ̀ ìyún tí wọ́n jọ jẹ́ alájọṣiṣẹ́pọ̀ tó náà jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Adamawa ìyún Amadu Fintiri òun náà sọ̀rọ̀ ó wípé iṣẹ́ rí ètò ìdìbò ọdún 2023 láì ní fọ̀tápè ẹgbẹ́ òṣèlú People's Democratic Party ni wọ́n rọ́wọ́ mú o létẹ̀pọ́n sórí àpèrè ètò àkóso orílẹ̀-èdè wa Nàìjíríà wọ́n sì pé báwọn bá fẹ́ ṣàlàyé ọ̀rọ̀ fún gbogbo àwọn èèyàn tí wọ́n fẹ́ gbọ́ gbogbo àlàkalẹ̀ àti àmúyẹ tí ẹgbẹ́ òṣèlú PDP ní láti tẹ̀síwájú tukọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà iná ni àwọn rí táwọn fi sọ wípé di dandan àwọn ni wọ́n tẹ́wọ́ gba ètò àkóso lọ́dún 2023 gómìnà Nyesom Wike tìpínlẹ̀ Rivers tó ń ti èkejì rẹ̀ ti ìpínlẹ̀ Adamawa nínú ìwòye ní àkókò tí Nyesom Wike tọ́lọ̀ rèé bá gómìnà ìpínlẹ̀ Adamawa lálejò ń yẹ̀wò iléeṣẹ́ ìjọba tiẹ̀ náà ti mẹ́ ní ìpínlẹ̀ Adamawa ní àkókò ìfọ̀rọ̀jomitoro ọ̀rọ̀ lá láti ṣe àgbéléwọ̀n wípé ẹgbẹ́ òṣèlú People's Democratic Party wípé kò sí wàhálà gbóngbòngbò kankan tó wà láàrin wọn yòówù tí ìbá fẹ́ ṣe àkóbá ètò ìdìbò ọdún 2023 ọpẹ́ kódà ohun gbogbo ló ti ń lọ ní ìbámu pẹ̀lú àsọyépọ̀ tó ti jẹ́ pé gbogbo àwọn bàbá àṣàlẹ̀ ẹgbẹ́ òṣèlú PDP wọ́n ti ń fegun òtòlótò àárín àwọn tó fẹ́ dàbí gba pọ́kù díẹ̀ káàtó wọ́n sì ti lo tòjògá pẹ̀lú láti jẹ́ kí àgbọ́yé kó wà lánàá ti ṣe ọjọ́ ẹtì ní ọjọ́ Jímọ̀ ní àkókò ìbáraẹnilálejò táwọn méjèèjì ṣe sáàrin ara wọn ni wọ́n yí pé wọ́n wá fi ìmọ̀ràn ṣọwọ́ sí àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú People's Democratic Party ti mẹ́ni orílẹ̀-èdè wa Nàìjíríà àti àwọn alátìlẹyìn wọn wípé ẹ má mi kẹ́ ẹ má sojo kódà ẹ bá ń jẹ́ séwu gan kò ní séwu ṣé ti ètò ìdìbò ọdún 2023 àwọn mọ ẹni ó kójú òṣùwọ̀n tó sì kátó yàtọ̀ sí ti pé èèyàn bá ń fi àbòsí ìbọ̀ tọ́jà wípé báwọn bá ní ọyọ sí bọ́ńbọ́ tọ́bẹ̀ yọ bọ́ńbọ́ gìjọ lójijì bóun fẹ́ díje dupò ààrẹ ní ọdún 2023 àwọn mọ̀ pé kò ní bọ́mọjá kankan bí oko àdúgbò kan nílẹ̀ Ìbàdàn kò ní bọmọ jẹ́ pẹ̀lú ẹgbẹ́ òṣèlú PDP kò sì ní bojú ọmọ ẹgbẹ́ òṣèlú PDP àti orílẹ̀-èdè wa Nàìjíríà jẹ́ wọ́n ipe ọkọ̀ táwọn sọmọ ẹni inú ẹni nígbé ẹ̀yìn èyàn tẹ̀yàn ń gbéyàwó bọ̀ wá bá èyàn jẹ́ kí ọmọ gbórí ìgànnà wòran sẹ́ẹ̀rì gbogbo ẹ̀yàn ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà ẹni tẹ́gbẹ́ òṣèlú PDP ìmọ̀ ìpè ní òṣè táwọn ti mọ̀ ó ṣeéṣe kẹ́ ẹ ti máa mọ̀ ọ́n ó ṣeéṣe kẹ́ ẹ ti máa gbọ́ ṣùgbọ́n ẹnu oníkànlá ti gbọ́ pọ̀n nígbà tí ẹgbẹ́ òṣèlú PDP bá ṣe tán tí wọ́n kéde ń tàn àwọn kéde rẹ̀ síta ṣùgbọ́n àwọn tẹ́niyẹn ní láti ṣètò àkóso orílẹ̀-èdè wa nàìjíríà tí nǹkan kò fi ní yege ńlá wọ́n mọ̀ pé ó ti ní nínú àpamọ́wọ́ rẹ̀ wọ́n pe ẹgbẹ́ òṣèlú pdp láì ní fọ̀tápẹ̀yẹ́ ọ̀rọ̀ wọ́n mú lọ́dún twenty twenty three wíkẹ́ àti fíntiri lówì ojú ìwé kẹfà àwọn ìròyìn ti nìdẹ́sán sátọ̀dẹ̀ ló wà. ẹ jẹ́ ká tó tààràtà sí ojú ìwé kẹfà ìkẹfà kẹfà lájọ múnú hmm. àmọ́ ti ìwé ìròyìn Saturday Tribune ní eléyìí wà o ọ̀rọ̀ tó ní ń ṣe pẹ̀lú ìpínlẹ̀ Ọ̀yọ́ tá a wà yìí náà sì ni wọ́n ní ọ̀rọ̀ ti ń jáde o látẹnu ìyàwó gómìnà ti ìpínlẹ̀ ọ̀yọ́ mọ̀ ní lẹ́yìn tó ṣe bẹ́ẹ̀ ti ń sọ fún gbogbo àwọn tó rí jájẹ yàtọ̀ sí pákó wípé ẹ wò ó ẹkún ìjọba lọ́wọ́ ẹ jẹ́ kájọ ṣe eléyìí ti ṣe àtìlẹ́yìn tòun àánú fún gbogbo àwọn èèyàn eléyìí tí wọ́n ń bẹ ní ẹsẹ̀ kùkú gbogbo ẹni tí orí ń ta ẹ̀já tètè mọ́ bá ìjọba wọn bùtútù sí ni o wọ́n pe aya gómìnà ti ìpínlẹ̀ ọ̀yọ́ arábìnrin tamulólómìnì ni Mákindé iná ni ó rawọ́ ẹ̀bẹ̀ bẹ́ẹ̀ sí gbogbo àwọn tí wọ́n rí jájẹ ó ní ìjọba nìkan kò mọ̀ lè ṣe gbogbo ẹ̀ tán fún aráàlú gbogbo àwọn èèyàn tó sì jẹ́ wípé wọ́n nílò ìrànwọ́ ní agbègbè kó wá àfi kí oníkálukú náà kí wọ́n máa gbìyànjú láti ṣe ìrànwọ́ náà wọ́n pin ìyàwó gómìnà ló fi ọ̀rọ̀ yìí léde o nílùú ìbàdàn tí í ṣe olúlu ìpínlẹ̀ ọ̀yọ́ láàkó eléyìí tó ń ṣe kò kárí ètò eléyìí tó jẹ́ ètò ìrànlọ́wọ́ wọn ni tó wáyé o ní gbogbo ẹkùn ìdìbò méjèèje eléyìí tó wà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ níbi tí wọ́n ti bùn àwọn èèyàn ní nǹkan eléyìí tí wọ́n lè máa lò láti fi máa ṣe ọrọ̀ ajé bíi mọ̀síìnì ìránṣọ ẹ̀rọ ọlọ́ta èyí tí wọ́n fi í ṣerun gáàsì tí wọ́n fi í dáná àtàwọn nǹkan míì wọ́n ní ibẹ̀ náà ló sì ti pé ẹ wo ìjọba nìkan ò lè ṣe gbogbo nǹkan tí aráàlú ń fẹ́ tán ẹ̀yin tẹ́ ẹ tún ní nǹkan jọ̀bọ̀jọ̀bọ̀ lọ́ láàrin ìlú ẹ̀yin náà ẹ ṣàtìlẹ́yìn fún àwọn èèyàn kí ìlú ìkó lè dùn kí gbọ̀ngbọ̀n ó lè kán ẹ wá jẹ́ ìrora fi eléyìí kún ká tó lọ sí ojú ọjà láti ilẹ̀ Amẹ́ríkà sí ní ìròyìn ọ̀hún ojú ìwé karùn-ún ìwé ìròyìn Saturday Tribune wọ́n ní ààrẹ ilẹ̀ Amẹ́ríkà Joe Biden lánàá òde yìí ti ṣe ọjọ́ ẹtì Friday òun náà ló ti pé òun fa ìṣàkóso lé igbákejì òun lọ́wọ́ náà ìyún Kamala Harris wọ́n ní tó sì bí òun náà ni pé òjòjò ń ṣe ogun ààrẹ ilẹ̀ amẹ́ríkà ní lélẹ́yìí tó sì fẹ́ lọ gba ìtọ́jú nígbà tó ń fi léde ẹni tó jẹ́ akọ̀wé ìyún Jen pasaki òun náà ló fi léde o akọ̀wé náà fún ti ìjọba nílẹ̀ ti amẹ́ríkà lọ́hùn-ún wọ́n ló ní bí ètò gbogbo bí ó ti ṣe wà ńlẹ̀ lọ́wọ́ báyìí nù ẹ fẹ́ kà á tán kẹ́sì mọ́ bí gbogbo ẹ̀ náà bí ó ṣe lọ ojú ìwé karùn-ún ìwé ìròyìn Saturday Tribune ibẹ̀ ló wà ẹ̀jẹ̀ ajá lójú ọjà. a jà sí lójú ọjà mọ́kànlẹ́ mọ́bi tá a balẹ̀ bàgẹ́ sí bá a bá ti ń bọ̀ tààràtààrà látọjú ọjà wọ́n péjọba àpapọ̀ ti fẹ́ bẹ̀rẹ̀ ètò ìlanilọ́yẹ̀ ìkéde ìta gbangba fún ti à ń gba abẹ́rẹ́ àjẹsára tí ń pa kòkòrò àrùn covid-19 láìpẹ́ yìí tó ó dojú ọjà o ajá balẹ̀. ajá balẹ̀. tuesday méje tó parí twenty twenty one feast of christ ni ọlọ́run ti máa péré tó kù o. ọlọ́run ayọ̀rìndé máa yà ọ́ lẹ́nu sí rere. jésù kọ́ ìrìnàjò ọdún twenty twenty one seven tuesday prophetic early morning deal the last minute miracle ni ọlọ́run sọ fún wòlíì rẹ̀ ayọ̀rẹ́ di oyè ìwúrí jp kó n fẹ́ yọ̀ǹda fún gbogbo èèyàn adùn yóò ti lọ ayé ìṣìlẹ̀ kí wọn náà kú oríire àṣẹ ọlọ́run lẹ́nu wòlíì lẹ́yìn ìtàn ayé rẹ̀ padà ìwọ náà ṣìlẹ̀ lárí ayọ̀ látọjọ́ tuesday sixteenth november bíi tuesday twenty eight ní kùtùkùtù òwúrọ̀ láago méje iṣẹ́ agbára yóò fi máa ṣe nígbà tí ọ̀pọ̀rọ̀ sí ọlọ́run àlàyé àtàwọn olórí ẹ̀mí yóò máa pẹ̀lú bàbá àti màmá olùgbàlejò àlejò prophet and pastor mrs ayọ̀rìndé oyèwùmí jp ṣiṣẹ́ ìránṣẹ́ The feast of christ bible church number forty five àlàáfíà street mọ̀kọ́lá ìbàdàn zero eight zero three three seven six six nine four zero tuesday ọ̀sẹ̀ ẹ̀rí rẹ̀ ó máa bọ́ sí ọ lọ́wọ́ torí pé jesus is real heaven is real. Edu Consult is a it again, your certified school of preliminary studies. Edu Consult is inviting interested candidates who desire to obtain national technical certificate, advanced national technical certificate, national business certificate, and advanced national business certificates awarded by NAPTEP to register through Edu Consult for technical certificates for technology and engineering programs, as well as business certificates for business management and administrative programs. These programs are recruited equivalent to ordinary national diploma, OND, national certificates of education, NCE, and others. At Consults, we conduct academic arrangements for all NAPTEL programs as approved by the board. NAPTEL certificates are internationally recognized and globally acceptable for academic purposes, work purposes, and immigration purposes. You're therefore enjoined to register today for your NAPTEL programs at Consults, Communication House, Fast Fast Junction, Old Ife Road, Ibadan. Telephone phone 0813 543 0382. Edu Consult. Together, we soar high good morning doctor welcome Mamana. you bring your sister today no doctor na my neighbor be dis o oh. i don't dey beg her to join us register for antenatal for hospital but she no gree madam why now you no know say you suppose come register for antenatal when you dey pregnant doctor i no wan catch coronavirus no be hospital the thing dey dey pass if you cover your nose and mouth with face mask do everything dem say make you do corona no fit catch you for hospital abeg help me tell am o oh. but look me now i no sick no be sick people dey come hospital. madam no be every problem dey show for face when women get belle you hear these women outside no be play dey come play o oh. dem dey learn many things to help dem during pregnancy and doctors dey check dem to make sure say mother and baby dey fine. thank you doctor i no know say na so e be make i register for an ten atal quick quick. Register for antenatal care once you know you are pregnant. Hospitals are still safe. This message was brought to you by the State Ministry of Health with support from APIN Public Health Initiatives and U.S. Centers for Disease Control and Prevention. ṣoṣo TSC Mountain Top Ọlọ́run àwọn bàbá wa yóò rìnrìn agbára Ìrànlọ́wọ́ àwọn akọni ti twenty gbogbo ọlọ́run àwọn bàbá wa fẹ́ dìde fún ìrànlọ́wọ́ gbogbo wa. nínú pàdé àdúrà májẹ̀mú ọlọ́dọọdún yẹn ni o. God of our father. látọjọ́ monday twenty second di friday twenty six november the hero glory, God of our father Jésù rẹ̀ lọ́wọ́ aláìléèyàn fẹ́ lu àwọn ìránṣẹ́ prophet Mark Akínbíyì pastor Akínpẹ̀lú Reverend Wálé Adéoyè prophet Bùnmi Jésù Yínká prophet C. prophet Ẹ̀sáyà O. Aládé ọmọ bishop and prophetess Lucas àwọn olórí ẹ̀mí ìlàjà Akíntúndé Ọlọ́run sọ bẹ́ẹ̀ Kẹ́mi Ríóbò Yemi, David Bọ́sẹ̀ Super Esther Palẹ̀mọ́ Táíwò Ògúnbíyì Ọ̀pẹ́yẹmí Madu Máyọ̀ Wálé Dámilọ́lá Daniel Tolú Ìbítóyè olùgbàlejò ni wòlíì Olúfẹ́mi òní prayer city títí CAC maintain top lẹ́lẹ́nu sọ́nsọ́ láti máa pàdé o. ètò àyẹ̀wò ìlera ọ̀fẹ́ máa wà fún gbogbo èèyàn. gbogbo òbí o ọ̀rọ̀ aràn lára ọmọdé lágbára o aràn lè wà lára ọmọdé fún ìgbà pípẹ́ láì fi àmì kankan hàn. bẹ́ẹ̀ni àkóbá làǹlà nísìnyí máa ṣe fún ìlera ẹ̀kọ́ àti ìgbáyégbádùn ọmọdé. ni ọmọ ẹni ṣe gbọ́dọ̀ lo oògùn aràn la ṣe tún gbọ́dọ̀ dènà ìtànkálẹ̀ rẹ̀. ìdí rèé o tí ìjọba omi tuntun nípínlẹ̀ Ọ̀yọ́ fi ṣètò àkànṣe ọjọ́ táwọn ọmọ wa ó lo oògùn aràn. àwọn ọmọ ọdún márùn-ún sí mẹ́rìnlá ló sì kàn àwọn olùkọ́ àti àwọn akọ́ṣẹ́mọṣẹ́ elétò ìlera ni wọ́n lo oògùn aràn náà fún wọn ọ̀fẹ́ sì ni. látọjọ́ ìṣẹ́gun ọjọ́ kẹrìndínlógún sí ọjọ́ ẹtì jímọ̀ ọjọ́ kọkàndínlógún oṣù kọkànlá káàkiri ìpínlẹ̀ ọ̀yọ́ yìí. kí gbogbo àwọn ọmọdé tí kò sí nílé ìwé ó lọ rè gba tiwọn nílé ìwé tàbí ibùdó ètò ìlera tó bá súnmọ́ wọn. kóbì kọ̀ọ̀kan ó rí wípé ọmọ jẹun dáadáa kí wọ́n tó rí iléèwé láwọn ọjọ́ náà. ṣe ojúṣe rẹ o ìkéde yìí wá láti iléeṣẹ́ ìjọba àpapọ̀ fẹ́tò ìlera láti pàṣẹ ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ pẹ̀lú àtìlẹ́yìn evidence action ìyanu tí yóò ṣẹlẹ̀. lẹ́ẹ̀kan lọ́dún ìbẹ̀wò owó olúwa máa ń la ìlú ìkòyí àpòmù ìkirè àti àwọn ìlú tó yí kájá nínú festival of peace ẹlẹ́ẹ̀kan lọ́dún ó ṣí àmì àti ìyanu àyípadà rere ni ọlọ́run ló ń fẹ́ fi tọdún yìí ṣe ìtúsílẹ̀ láti inú ìgbèkùn ọlọ́run ìpè wòlíì jerimáyọ̀ olùtọ́pẹ́ adéyẹmọ jp fẹ́ gbé ògo rẹ̀ dìde ní festival of peace twenty twenty one bẹ̀rẹ̀ lọ́jọ́ sunday ọjọ́ kọkànlélógún oṣù kọkànlá sí ọjọ́ sátidé ọjọ́ kẹtàdínlógún oṣù kọkànlá ọdún yìí sunday to saturday twenty november twenty twenty one ní pápá csc e primary school abiri ìkòyí aago márùn sí mẹ́fà àbọ̀ àárọ̀ àtàgọ́ mẹ́rin àbọ̀ ọ̀rọ̀ lẹ́ni pàdé láti ọjọ́ sunday sí thursday power night ní friday bẹ̀rẹ̀ láago mẹ́sàn-án alẹ́ ọ̀pọ̀ àwọn wòlíì àtolórin ẹ̀mí ni yóò fi ànáìtì wọn ṣiṣẹ́ ìtúsílẹ̀ evangelist yemi adeola evangelist christiana orindoyin evangelist sarah praise olúwa lónìí bísí apostle elijah akitunde ọlọ́run sọ bẹ́ẹ̀ pastor ayọ̀ ezekiel pastor js mọ́kànjúọlá àti wòlíì àgbáyé ni professor amolúwa lọ olùgbàlejò ní pastor iho e alalade bàbá cac e orí òkè ìkòyí àtẹnitá fún ní ìran festival peace prophet jeremiah olùtọ́pẹ́ adéyẹmọ jp cac e ìkòyí district street evangelist jésù retí rẹ voice of peace outreach international ló ń kéde. mama Edu fashion school of course ọ̀gá ná bàbá. o oh, bẹ́bí ah, ah, aṣọ ẹ̀ máa fa ìlara ẹ̀kẹ́ o change télò ẹ̀ ni. <laughs> èmi mà ní télò ara mi báyìí. Ah, ìgbà o lè di fashion designer o ṣé lẹ́nu oṣù mẹ́fà tí mo travel yìí náà. díẹ̀ mi ò like bí mo ṣe ń jókòó sílé nígbà tó o sí around ni mo fi ẹ̀rọ sí mama Edu fashion school mo ti kọ́ṣẹ́ mo ti mọṣẹ́. wow how come. bó ṣe ya everybody lẹ́nu nìyẹn o mama Edu fashion school international standard ni wọ́n wọ́n lo kọ̀ǹpútà láti kọ́ wa kò dẹ̀ sí sí part of fashion designing tí wọn ò kọ́ wa yékéyéké aṣọ ọkùnrin ni tóbìnrin ni dresses lóríṣiríṣi wedding gown wò professional fashion designer níyàwó ẹ̀ báyìí. ibo lo ti wá rówó lọ mama ejukon fashion school. five thousand naira péré ni mo gba fọ́ọ̀mù mo dẹ̀ san school fees kékeré. ah ah níbo ni wọ́n wà. mama ejukon fashion school fìkàlẹ̀ sí glass house airport junction alákíá ìbàdàn nípínlẹ̀ ọ̀yọ́ bákan náà ni ààyè ilé ìgbé hostel accommodation ń bẹ fún gbogbo ẹni tí ó bá fẹ́ wẹ́ látọ̀nà jíjìn. oh eight one six nine oh five oh one four oh oh eight one six nine oh five oh one four oh. Christian Church International clocks 55. The general public is cordially invited to come and rejoice with us on the 55th anniversary celebration of the Christian Church International. Theme: The Great Commission. Benio o, gbogbo Christian Church International ń pè síbi ayẹyẹ àjọ̀dún ọdún karùnléláàádọ́ta pẹ̀lú àkòrí iṣẹ́ ìránṣẹ́ ńlá náà. Venue: Cathedral of Christian Church International, on Olórùṣògo Àkọ́rọ́ Road, Ìbàdàn. Day: Sunday 21st November 2021. Time: 9 a.m. programmed featuring praise and worship, choir rendition, message, prayer, anniversary celebration, and lots more. Ministering His Lordship, Bishop J.O. Oyelade JP, and other anointed ministers of God. Come and you will never remain the same again. God bless you. Announcer Christian Church International. Alleluia, àjàbalẹ̀ ìròyìn àti padà látọjú ọjà bá a ti ṣàdéhùn torí wípé ìpele tó kángun sí àṣekágbá ńlá wọ̀nyí o ẹ jẹ́ kí a lọ sí ojú ìwé ìkeje nínú ìwé ìròyìn ti The Nation Saturday níbi ìròyìn tíjọba àpapọ̀ fi wípé tó bá ti ṣe ẹgbàá pó ti ṣe o ó ti ṣe finally nípa mímọ ṣe ètò ìpolongo nítòjúlédojúlé ti ìletòdéletò mọ káàkiri igun abẹ́rẹ́ àjẹsára tí ń pa kòkòrò àrùn covid-19 fún gbogbo àwọn èèyàn tó bá dàbí gbà wípé wọn ò tí ì gun abẹ́rẹ́ ọ̀hún tàbí tí ń gba ẹyọ kan tó kù bí ẹyọ kan wípé kí wọ́n lè jẹ́ kó mọ̀ wípé ìjọba ṣetán láti jẹ́ kí òǹkàlùkù kó láǹfààní láti gba abẹ́rẹ́ tí ń pa kòkòrò àrùn covid-19 ọ̀hún wọ́n pé gbogbo ìpínlẹ̀ tí ń bẹ ní abíòrì lórílẹ̀‐èdè wa nàìjíríà níjọba àpapọ̀ ti pàṣẹ bẹ́ẹ̀ fún wípé ẹ mọ́ tẹ̀ ẹ mọ́ gbò láti lè bá a ṣe bẹ́ẹ̀ kó lè bá a jẹ́ wípé òpin òde bá àrùn covid-19 bó ṣe jẹ́ wípé àwọn akọ́ṣẹ́mọṣẹ́ kan tó ti wòye wípé níwòyí oṣù kejìlá ọdún tá a wà yí àfàìmọ̀ kí ṣe ẹlẹ́ẹ̀kẹ́ni rẹ̀ kọ́ mọ́wọ́ lùjì gan-an bó ṣùgbọ́n igi gogoro mọ́gun mi lójú àtòkèrè làátì lọ o iná ni òǹkàlùkù àwọn ìpínlẹ̀ tí ń bẹ ní abíòrì lórílẹ̀‐èdè wa nàìjíríà gbọ́dọ̀ mú ṣàlóògùn nígbà tí ń fi iṣẹ́ ààrẹ muhammadu buhari jẹ́ ẹni tí wàá ṣe alákòóso lẹ́ka tó ní ṣe pẹ̀lú ètò ìlera lólùlulẹ̀ wa nílùú àbújá onímọ̀ṣègùn òyìnbó john joel ń ló sọ̀rọ̀ bẹ́ẹ̀ tó wípé owó ràbàǹdẹ̀ náà ni ìjọba náà láti lọ́ọ́ rèé kó àwọn abẹ́rẹ́ ọ̀hún wọ̀lú jì gan tí ò fi ní sí tàbí ṣùgbọ́n pé afẹ́ gbà àrígbà adébítà ti gbà èrò pọ̀ wípé wọ́n ní wọn ò tiẹ̀ wá ní fàyè gbà kọjá pé wọ́n ṣẹ̀ṣẹ̀ máa lọ rèé bá àwọn òṣèlè tó lera lórí ìjókòó mọ́ àwọn gangan bókè ọ̀bá lọ bá mọ̀ọ́mọ̀ mọ̀ọ́mọ̀ lọ rèé bókè ní á ní kí ìjọba ìjọba ní kí wọ́n ṣe é láti máa lọ sí ìletò déletò ojúlé-jojúlé kí wọ́n sì dájú wípé wọ́n máa kalẹ̀kùn lẹ́kọ̀ọ̀kan ṣe ẹ ti gba abẹ́rẹ́ tí ń pa kòkòrò àrùn covid nineteen á ti gbà káàdì yín dà ẹ̀jẹ̀ àárí ẹ̀ tí ì gbà ọ̀yá ẹ̀jẹ̀ agun yín tí wọ́n sì máa jẹ́ wípé wọ́n fún ọ ní ṣe àkọ́kọ́ àti ìṣe ẹlẹ́ẹ̀kejì nígbà tí ọmọ sọ̀rọ̀ ń ti ẹni tí ṣe gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun èyí Oyètọ́lá Gbóyèga Oyètọ́lá pé nítòun nítòun o òun ti ṣetán pẹ̀lú mímọ eh, tẹ̀lé ìlànà tí ìjọba là kalẹ̀ yìí lè tó sì jẹ́ pé gbogbo àwọn gbọ̀ngàn tí ń bẹ nípínlẹ̀ Ọ̀ṣun ńlọ ti ní káwọn òṣèlú ètò ìlera ṣìdí láti ibùdó ètò ìlera wọn lọ́ọ̀rẹ́ dúró sí káwọn èèyàn lè lọ́ọ̀rẹ́ mọ́ bá wọn tí òfin ní sí pé èrò ọ̀pọ̀ àti pé káwọn òṣèlú ètò ìlera wọn máa fi ọ̀nà kan sọ̀nà wọn máa lọ níletò déletò ojúlé jojúlé nítorí wípé ààbò ara ẹni làbò òlú ojú ìwé keje ìwé ìròyìn ti The Nation Saturday níṣẹ́ ọ̀hún wà ẹ jẹ́ ká tọ́ tààràtà lọ sí ojú ìwé kẹfà ìwé ìròyìn Saturday Tribune bó ti ṣe jẹ́ pé àjọ IMF ti ń ké sí ìjọba alẹ̀ yìí pé ẹ tètè ẹ mọ̀jẹ̀ ọpẹ́ o owó ìrànwọ́ lórí epo rọ̀bì tòun ti iná ọba ẹ tètè yọwọ́ kúrò ńbẹ̀ kíákíá kọ́mọ̀sí owó ìrànwọ́ lórí kankan wọ́n pe bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ mọ̀ tó ń jáde lánàá èyí tó tún jẹ́ wípé ẹni tí í ṣe ààrẹ nílé ìgbìmọ̀ asòfin àgbà lórílẹ̀‐èdè wa Nàìjíríà náà tún sọ̀rọ̀ ó ní ọ̀rọ̀ tó ní ń ṣe pẹ̀lú ìṣọ̀kan orílẹ̀-èdè nàìjíríà mímímọ̀ tí mí ààrẹ ilé-ìgbìmọ̀ asòfin ńlẹ̀ yìí ahmed lawan òun náà ló najú ọ̀rọ̀ náà síta o ní àákò eléyìí tí wọ́n pe ó ń sọ̀rọ̀ lórí àpérò kan eléyìí tí wọ́n pè é sí tó jẹ́ pé àgbékalẹ̀ àwọn tí wọ́n ṣe àgbékalẹ̀ wàá bá wa nígbólóhùn wàá bá wa sọ̀rọ̀ ọ̀hún ìní wọ́n pé wọ́n pè ní Goodluck Jonathan Foundation wọ́n ní àwọn èèyàn náà ni wọ́n pe ààrẹ ilé asòfin Ahmed Lawan pé kó wá pẹ̀ kẹ́lu ọ̀rọ̀ ọ̀rọ̀ eléyìí tó mọ̀ ní í ṣe pẹ̀lú ìjọba àwarawa lórílẹ̀‐èdè nàìjíríà wọ́n pé ibẹ̀ ló ti bọ́rọ̀ lójú tòró ìpẹ́jà rí pẹ̀lú bí nǹkan ṣe ń rí lórílẹ̀‐èdè nàìjíríà yìí tá a bá ní purọ́ tá a bá ní ṣèké bóyá jẹ́ kí àwọn kan ti ń pe ẹ ẹ̀yà tiwa àwa ń lọ àwa náà afẹ́dádúró nǹkan kan ó ní gbogbo tí ń ṣẹlẹ̀ pátá báwo níjọba àwarawa ṣe fẹ́ wà lójú kan kí láwọn aṣọ wípé ìṣọ̀kan fẹ́ wà lé lórí ó ní níta gbọ́dọ̀ kọ́kọ́ wá bá a ṣe yẹgi kúrò nínú àárò rẹ̀ kọ́ máa pé yóò jóná ó ní ti àìsí ìṣọ̀kan tí ó ń ká wá tí kó wá ti ń pé tó àwọn fẹ́ lọ àwọn ọ̀lọ́ àwọn ń tàwọn àwọn fẹ́ dádúró àwọn ọ̀dádúró ó ṣe é lálàyé o ó ní ẹ̀já kọ́kọ́ mójútó yùn ná torí bí yùn ṣe ń ṣẹlẹ̀ hùn ó ti fi hàn pé òmìmí ti ń mi ìṣọ̀kan orílẹ̀-èdè nàìjíríà nù. Hmm. ṣé nìṣó ni àwọn fẹ́ kàn yín. mo fẹ́ jẹ́ iṣẹ́ èyí tí ṣe ti ẹni tí í ṣe abẹnugan lé aṣòfin ìpínlẹ̀ Plateau ẹni ó wípé òun gangan lòun wà nífẹ̀ẹ́ lòmí ṣe òun o pé bóyá àtẹ̀mí náà pẹ̀lú àtẹ̀yìn gan tẹ́ ń gbọ́ wá wípé pé wọ́n ti rọ̀ ń lóyè tàbí pé òun gbìyànjú láti kúrò lóróyè gẹ́gẹ́ bí abẹnugan ilé asòfin nípínlẹ̀ Plateau pé ń bá ọkọ̀ jọ ó pé ìwíkùwí wọ̀nranwọ̀nran ni àwọn èèyàn ń wí káàkiri ẹnu ẹni ọ̀hún tí ń sọ̀rọ̀ náà ni right honourable nuhu abok ẹni tí ó wípé gbogbo òròyìn tó ti lù gbòòrò pa ní ìpínlẹ̀ Plateau kì í ṣe tòun o nígbà tí ọmọ sọ̀rọ̀ lẹ́nu ẹni tí ṣe akọ̀wé ètò ìròyìn rẹ̀ ọ̀gbẹ́ni Bulus Atang ni ọ̀gbẹ́ni sọ fún abẹnugan asòfin ìpínlẹ̀ Plateau ó pé gbogbo gbùngbùn tí ṣẹlẹ̀ lílé asòfin ní ìpínlẹ̀ yẹn ó pé kò tiẹ̀ sí nǹkan tó múra ẹni tí ṣe abẹnugan asòfin ìpínlẹ̀ yẹn ó nítorí wípé ẹni tó bá fẹ́ bàjá ó pé yóò wá dojú ìjà kọ òun ni kì í wá sí pé wọ́n máa mú ọ̀rọ̀ nínú òun sọ wọ́n fẹ́ kọ ìwé fi ipò òun sílẹ̀ ó pè ń gangan lòun wọn nífẹ̀ẹ́ lòmíì ṣe òun ni òkè téńté ìwé ìròyìn ti The Nation Saturday lójú ìwé keje yẹn àjọ NDLEA ni wọ́n ti ṣèkìlọ̀ fún wípé wọ́n mọ̀ yẹ̀ wọ́n mọ̀ gbò láti mọ̀ gba ẹnikẹ́ni tó bá hùwà bàjẹ́ tí ń gbégbògi olóró tàbí tí ń fi ń dáráàlú lóró dáráàlú láàmú tí sèyàn sì fi ń ta ẹsẹ̀ àgẹ̀rẹ̀ sí òfin ìjọba pé kí wọ́n mọ̀ tẹ̀tì láti gba onítàn mú ṣikun o wọ́n sì kọjá pé ní tí wọ́n bá rí ni wọ́n mọ̀ wí wọ́n mọ̀ mọ̀ sàríìrì sọ ẹni tí í ṣe ọ̀gá pàtàkì fún àjọ NDLEA àjọ tí ń rí sí gbígbé àti lílo egbògi olóró lẹ̀ wa Nàìjíríà ọ̀gágun àgbà Mohammed Buba Marwa ẹni tó ti jẹ́ ajagun fẹ̀yìntì iná ni ó pàṣẹ bẹ́ẹ̀ fún àjọ NDLEA wọ́n wá wípé àwọn bíi igba níye kan ti ẹgbẹ̀rún méjì níye kan tí ọwọ́ bà ẹni wọ́n sọ wípé gbogbo wọn fojú ba ilé ẹjọ́ wọ́n sì pé ó sì kù ní ìbọn rò torí àjọ NDLEA ò ní fi mú àwọn èèyàn tí bá ń hùwà bàjẹ́ láwùjọ wọn ní fi balẹ̀ bètè ìwò kò mọ̀ ojúwe keje ìwé ìròyìn ti The Nation Saturday ni mo ka ìròyìn yẹn mọ́. ẹgbẹ́ tó tààrà sí ojú ìwé kejìdínlógún ìwé ìròyìn Saturday Sun lélẹ́yìí tó jẹ́ pé ọ̀rọ̀ ti ń jáde ń bẹ̀ o ní ti ìyàbá méjì yàpọ̀nà ẹnu àwọn agbẹjọ́rò lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n ní ọ̀rọ̀ ti ṣe bẹ́ẹ̀ ó ti ń di pé wọ́n ń dà á sí méjì o torí pé kíni torí pé àbọ̀ ìwádìí tó jáde ní ìfẹ̀hónúhàn tí wọ́n fi ń pèpè fún ikọ̀ òṣìṣẹ́ aláàbò SARS lọ́dún tó kọjá tí nǹkan yan lógúnjọ́ oṣù kẹwàá ọdún tó kọjá tó sì wá jẹ́ wípé ìgbìmọ̀ tí wọ́n gbé kalẹ̀ eléyìí ti adájọ́ Doris Okuwobi tí ó léwájú wọn ti gbé àbọ̀ ìwádìí rẹ̀ kalẹ̀ gbẹ̀ẹ́ fún gómìnà ti ìpínlẹ̀ èkó babájídé sanwó-olú wípé tó ìyìn tí àwọn rí ń bẹ̀rẹ̀ o lóòótọ́ ǹtọ̀ ni pé àwọn olùfẹ̀hónú hàn pararo sí ẹnu ìloro lẹ́kì òótọ́ sì ni àwọn rí nínú ìwádìí àwọn wípé àwọn ọmọ ológun wọ́n kọlù wọ́n wọ́n gbẹ̀mí àwọn èèyàn wọ́n ní yàtọ̀ sí yín wọ́n tún ṣe àwọn èèyàn léṣe wọ́n ní nínú eléyìí tí ń ṣe ààbọ̀ ìwádìí òun ní gbogbo ẹ̀ tí wá ti jẹyọ o wọ́n ní àmọ́ ọ̀rọ̀ ti bẹ̀rẹ̀ sí ní mọ̀ yàsọ́nà méjì lọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ agbẹjọ́rò wọ́n ní bí ó ti jẹ́ wípé àwọn tí wọ́n ti ẹ̀ kọ́kọ́ jẹ́ akópa níbi pé à ń fẹ̀hónú hàn pé àfẹ́ ikọ̀ SARS mọ́hùn wọ́n ní gbogbo wọn ni inú wọn ń dùn o lórí àbáhùn kódà wọ́n ní sẹ́nitọ̀ Shehu Sani ó sọ̀rọ̀ ó pèsè ẹ̀rí báyìí o ẹ̀rí máa jẹ́ mi ìṣónù bàbá pé nǹkan ṣẹlẹ̀ lẹ́nu lóró lẹ́kí tí wọ́n ń pé kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ ṣe é rí pé bẹ́ẹ̀ lórí àmọ́ ní ti àwọn tí wọ́n á jẹ́ agbẹjọ́rò wọ́n ní agbẹjọ́rò kan iná ló ti fi ọ̀rọ̀ léde léyìí tí orúkọ rẹ̀ ń jẹ́ Abíọ́dún Jẹ̀lílì owó ní kókó tó sì jẹ́ ọ̀jìnì agbẹjọ́rò SAN lórílẹ̀‐èdè wa Nàìjíríà wọ́n ní ń sọ̀rọ̀ ni o lórí móhùnmáwòrán ọwọ́ ni ẹ wo gbogbo àbọ̀ wádìí tẹ́ ẹ pé wọ́n gbé jáde tẹ́ ẹ pẹ́ gbọ́n ẹ ẹ o kèé ṣe fún taráàlú báyìí o ìjọba ló sì wà fún ìjọba ò sì tí ì kọ àkọ́tọ̀ tiẹ̀ lé lórí torí ìdí èyí o kẹ́nikẹ́ni ó mọ̀ tí ì pé bọ́rọ̀ ṣe rí nù o ọ̀dọ̀rọ̀ ilé ẹjọ́ straight pé ẹnìkan wá lóun fẹ́ mọ̀ lọ ilé ẹjọ́ lórí irú ọ̀rọ̀ báwọn kò sí tó ti ìjọba yìí o torí pé àbọ̀ wádìí ìjọba ò tí ì jọ́wọ́ wọn ní bẹ́ẹ̀ lágbẹjọ́rò mi ni pé aha ah, ah, irú ọ̀rọ̀ tí ń jáde látinú agbẹjọ́rò yìí mọ̀ ṣe nǹkan tó mọ̀ ṣe òun ní kàyéfì kẹ́ ẹ́ káwá pé àbọ̀ wádìí ti jáde káwá tún pé ẹ mọ̀ ìtì sọ̀rọ̀ lé lórí irú kí awánu ẹ̀yin náà fẹ́ mọ àwọn tó sọ àti bí wọ́n ṣe ń sọ lura wọn ẹ bá lọ tààràtà ojú ìwé kejìdínlógún àti ìkọkàndínlógún ìwé ìròyìn Saturday Sun ibẹ̀ lọ́wọ́ bẹ́lẹ̀ ń jà mọ́. àwọn àjọ IMF tá a mọ̀ sí International Monetary Fund hmm. wọ́n ń pe àkíyèsí ìjọba àpapọ̀ sí wípé ẹ bá fẹ́ kí ètò ìdìbò ọdún twenty twenty three ọ̀kẹsẹ̀ járí ìpè sátidé tí Sunday tí ọ̀bàdà sátidé láti mọ̀ ìpè tó bá ti di ọdún twenty twenty two ni ẹ ti bẹ̀rẹ̀ sí ní mú àdínkù bá owó epo bẹntiró àti owó náà bá kẹ́ ẹ tètè mọ́ bẹ́ẹ̀ ṣe pèsè owó ìrànwọ́ tí ó fi rọ aráàlú lọ́rùn ní lílò olúlulẹ̀wà nílùú àbújá wọn ti pàkíyèsí ìjọba sí èyí láti jẹ́ kí wọ́n mọ̀ wípé àákànmọ́ wa pariwo ètò ìdìbò ọdún twenty twenty three sára àlú létí ẹ jẹ́ kí inú àwọn èèyàn kó wọn jẹun ó yó kọ́kàn wọn balẹ̀ ni o kí wọ́n lè bá a dìbò ẹgẹ́ bẹ́ẹ̀ ṣe fẹ́ ọmọ ní ojú ìwé kẹtàléní ogún ìwé ìròyìn ti The Punch tó jáde fún tòní lójú ìwé keje ìwé ìròyìn ti The Nation hmm. wọ́n pé àwọn agbébọn sọ̀rọ̀ bíi agbọ́n ní ìpínlẹ̀ Benue ní agbègbè kan bẹ̀ tí wọ́n dẹ́mi èèyàn méje légbodò iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Benue tẹnubọ̀ ròyìn wọn pé ìpè ìjayà táwọn aráàlú pè náà ni ó mú àwọn débẹ̀ ń wàrà sísà táwọn sì bá òkú àwọn èèyàn ńlẹ̀ lọ́ọ̀lọ́ pé àwọn sì wà lórí pé àwọn ń wá àwọn ìka ìdá yìí tí wọ́n hùwà èèyàn àdára àlú lóró pé àwọn ó sì rí i pé ọwọ́ àwọn bá wọn o láti fi mú wọn kàtà òfin. ẹ jẹ́ wá lọ tààràtà ojú ìwé keje ìwé ìròyìn